tán lọ tán lọ tán lọ tán lọ means almost over tán lọ means almost over oṣù yìí ti ń tán lọ oṣù mìíràn ti dé tán oṣù yìí ti ń tán lọ oṣù mìíràn ti dé tán